وجوده ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم اما بعد السلام عليكم ورحمه الله تعالى وبركاته Alifatu wala wala Ọba àjọkí ayé Ọba àsàkí ọ̀nà Ọba tí ó ní kí ọmọdé àti ọ̀nà yóò bá wà láyé ọba alálàáfíà ọba tí ọba kò wá kákó wà nínú àwọn tí wọ́n jọpọ̀ ìgbà sílẹ̀ tí ọdún àtọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba oṣù ramadan tí wọ́n wà nínú rẹ̀ gẹ́gẹ́ àṣẹ rí bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlá kí ọlọ́ba kí ọjọ́ àìrí ọ̀pọ̀lọpọ̀ alhamdulillah oṣù ramadan

tí wọ́n jẹ́ àjọ ìgbàlẹ̀ ti ìlọsí ìlọ́kùn yìí gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe kọ́ sílẹ̀ àwọn àfáàwà tí wọ́n ti gbà sí ìkùnà wọ́n tí ìgbé sí ìdòkù bí i tó ṣe ṣe fẹ́rẹ́ pé ìwọ́ tó ní sí pẹ̀lú iṣẹ́ tàbí nǹkan nílò sókè bá ìgbàlẹ̀ ìtura ilé lọ́fà tí wọ́n fi rò pé tí yá ìdòkù

واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأرجلنك قال إن إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين نعم سورة المائدة ní tí ọlọ́gbọ́gba rẹ̀ kí ọlá wọn bá wa sọ̀rọ̀ lẹ́yìn nípa kamu yang sadasi wasadasi amama annabika amama bani israeli ní ayé yìí ọlọ́ọ̀bá níbi ọlá ó ń tún rán wa létí nípa ìsàlẹ̀ tí wọ́n ṣẹlẹ̀ sí àwọn ọmọ bàbá ńlá wa àwọn ọmọ àdàbẹ̀ àdàbà ní ìsàlẹ̀ ìwọ̀sàlẹ̀ ní etí ọmọ ẹ̀dá sí olúwa rẹ̀ lórí ìgbà ọlọ́run ọba tó ń ṣe àdáyé bí ẹ̀sẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ fún wa ìdí tọ́ka ṣíṣẹlẹ̀ rẹ̀ àti àtúbọ̀tá àwọn ẹni tó ṣe wọ́n kí àwọn ọ̀rẹ́ ìjìnlẹ̀ sí ohun ìgbẹ̀sẹ̀ báyìí ọlọ́run ọba ẹ̀dá wọ́n sọ fún wa bí àbòsí bí ẹni náà nìyí bí ó ṣe sọ kò pa kí ọ̀kan nínú ọmọ ànábì ádámù alayhi salatu wa salam ní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé ní orúkọ ẹsẹ̀ kábílà ló sì kọ́ gbogbo ọlọ́run ọba débi pé èṣù ti ọkọ̀ ọmọ ẹ̀yà rẹ̀ látàrí àbòsí ọlọ́run ọba ẹ̀kẹ́ ọlá wọ́n sọ ìṣẹ̀lú fún wa.

ní gbogbo ìtàn tí àgbàrá ní aláfọdé fún ọ sọ kò sí àfikún bẹ́ẹ̀ ìtàn ní bí ti òdodo yàtọ̀ sí ìtàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó sì pé kí ó lè dùn létí kí ó lè sinmi léèmọ̀ oríṣiríṣi nǹkan là ń mọ ìkọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àyè tí ọlọ́run ọba kú tó máa ti ń wa nítàn ọlọ́run ọba náà fi kún pé ìtàn tó oúnjẹ tí a sọ fún ọ̀rẹ́ àjẹ́mú Muhammad sallallahu alaihi wa sallam kí ẹnì kan má bàa ṣe ìrètí nípa rẹ̀. ọlọ́run bá ní sọ fún wa lódodo ní ìpárọ̀ ọba kọ̀ọ̀bán nígbà tí àwọn ọmọ àdébí adámọ̀ méjèèjì tí wọ́n párọ̀ ọba kọ̀ọ̀bán ní

níbi tí lágbára sí lọ́lọ́mọ bá ti gbà tiẹ̀ lọ́wọ́ rẹ̀ àṣìṣe ẹ̀kọ́ lè ní sí irú onímọ kù sí lọ́lọ́mọ bá ti kọ tèmi onípò onílọ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbígbó ẹni tí ọlọ́mọ bá gbà tiẹ̀ lọ́wọ́ rẹ̀ níbi tí ó ń sọ fún pé ìyá àkókò lẹ́nu àá kọ́ ìmọ̀ ẹ̀yọ́ sójúmọ́ nínú mi ò lè dùn báàlà wọn ní ọmọ ẹ̀yà rẹ̀ ní wọ́n fi àkíyèsí rẹ̀ sí ibi ẹ̀kọ́ ojú sí ẹbí nìkọ́ nìkọ́ mọ̀ nígbà lẹ́kọ̀ọ́ pé wọ́n gbà sí wọ́n gbà sí wọ́n kọ́ sí ẹ̀. ìnáwó rẹ̀ tọ̀pọ̀ bẹ́ẹ̀ wá fún mi lẹ́nu ìtàkì ọlọ́run ọba àdébí ọlá a máa gba ìtọ́rẹ lọ́dọ̀ àwọn ìmọ̀lẹ́ àdébí a máa gba ìtọ́rẹ lọ́wọ́ àwọn tí wọ́n ṣorí rẹ̀ sí àti àkíyèsí tí ọmọ ìyá rẹ̀ lókun lọ sí pé ìwọ náà ronú ṣé ni wọ́n fi ṣẹ̀fẹ́ lọ́rẹ́ kó o ṣe tàbí kí ni lọ́pàá àwọn olùmọ̀sí àlàyé nípa ìṣẹ̀lẹ̀ wọn lọ́sẹ̀lẹ̀ tó fi di pé wọ́n ronú àti tọrẹ kí ni tí wọ́n fi tọrẹ gan báwo ni tọrẹ náà ṣe rí lọ́jọ́ náà lọ tó fi jẹ́ pé ẹni tó bá tọrẹ lọ́wọ́ gbọ̀ngàn yọ̀ọ́ náà wọ́n bá gbà lọ́wọ́ rẹ̀ dání tọ̀hún. ẹni tó bá tọrọ nínú wa lónìí wọn ràn kan kí ọlọ́run ọwọ́ gbà ṣùgbọ́n sọ́nà ọmọ bá gbà tàbí kọ̀ọ̀bá kò sí ẹni tó mọ̀ àwọn olùmọ̀sí àlàyé tó ṣe nínú gbàdá nínú àlàyé tó wá tí ìmáàmù mi kàbí àti ọmọ bá mi kàrá ní etí àwọn méjèèjì jẹ́ ọ̀rọ̀ kan nínú àwọn sàádé pàápàá jùlọ nípa ìtumọ̀ àgbà ní àdàkùnrin wọ́n ṣe àlàyé ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ wọ́n ní ànábì arábìnrin aláìsí sọlá tí ó sọlá nígbà tí ọlọ́run bá sọ̀kalẹ̀ sí ayé òun àti aya rẹ̀ ìyáńlá wa àwa àwọn méjèèjì nìkan ni wọ́n ní bá lẹ́yìn ìgbà náà ọlọ́run ọba wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wọn ní àwọn ọmọ ṣùgbọ́n nínú àti ọlọ́run ta ní gbogbo ọmọ tí wọ́n ń bí kejì kejì kejì ní ọlọ́run bá fún wọn ìbejì tí ọlọ́run bá máa ń fún wọn ọkùnrin àti obìnrin lọ́lọ́run bá àkọlẹ̀ àti rẹ̀ ní gbogbo ìgbà tí ọba bímọ ètò oníyàwó gbé ní ìtọ́jọ́ pé ọdún ẹ̀rin ọ̀nà kan ṣoṣo tí ẹ̀sìn Islam gbà láti pé kí ọkùnrin àti obìnrin ọ̀pá pọ̀ tí wọ́n fi mọ̀ yọ ṣẹlẹ̀ àwọn tí a sì wí gbogbo ọmọ ẹ̀yọ ọmọ bàbá ẹni mọ́ ṣùgbọ́n kò sí ẹnu yìí àyàfà ọlọ́run bá ti àlàyé àyínú ṣẹ̀yí àyẹ̀fọ́ ní adam aleyhi salatu wa salam àwọn méjèèjì tí wọ́n bá jáde lẹ́ẹ̀kan náà wọn ò ní bára ọlọ́run bá sí ní ìwọ̀ fún mi ṣùgbọ́n ọkùnrin nínú àwọn tí wọ́n kọ́ jáde ní ọ̀pìn obìnrin nínú àwọn tí wọ́n jáde sí kejì bẹ́ẹ̀ ni ọkùnrin nínú àwọn tó jáde ẹ̀wọ̀n ní fẹ́ni tí wọ́n jọ jáde níta irú ẹ̀tọ́ yìí ni ọlọ́run bá ṣe fún wọn nínú ìṣẹ̀lẹ̀ àwọn tí wọ́n sì ń fẹ̀lẹ̀ wọn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ títí tó fi wá ẹtí ọlọ́run ọba yọ ní fún ọwá sáyé lóbìnrin wọn ní ọjọ́ obìnrin àti ọrẹwà kódà àwọn olùgbàgbọ́ ní ní àkókò náà kò sí ọmọ àdébí adéwọ̀tò ọ̀dàwà tó arábìnrin àbúrò rẹ̀ tàbí ẹni kejì rẹ̀ òun jẹ́ àhábìnrin àhábìnrin ọlọ́run ọba ní pẹ́ẹ́tì iṣẹ́ ìgbẹ́sẹ̀ ọ̀nà ní dídá nìkan lòun dáadáa obìnrin tí wọ́n wá jọ bímọ pọ̀ wọ́n ní ní ẹwà ọ̀rẹ́wà tó obìnrin tí wọ́n lọ bí káàdínlá pọ̀ nígbà tó di pé wọ́n fẹ́ra wọn ànábi ádámù alẹ́ sọ̀rọ̀ àti wàsọ̀rọ̀ ọ̀fẹ́ sí gẹ́gẹ́ bí ọlọ́pàá bá ti bá ara ní arákùnrin kan jẹ́ káàdínlá abánilára ìwọ̀n ìgbà ẹni tí àwọn ọjọ́ wá sáyé lòun ọ̀fẹ́ 你跟我在那一块来玩，跟我不是在跟我外头跟你可能出来玩，我那干的活没你这么多在。Annabi Adam alaihi salatu wassalam ini tetap berdoa kepada Mani arakuni Wallahi Musa Wali Sisi Nígbà tó dé bẹ́ẹ̀ tó di fàǹfà láàrin pẹ̀lú Annabi Adam alaihi salatu wassalam ní orí káàsì ní kí ẹ̀yin méjèèjì kẹ́ẹ̀kì kẹ́kọ̀ọ́ rẹ̀. ẹ kò jọ́sìn fún ọlọ́run ọba ní ìlú ẹgbẹ́. ọlọ́run ọba bá ga ti ẹ tí ọlọ́run ọba bá ga ti ẹ̀ jẹ́ pé iná wà ní ìlú. tó bá yẹ ti rẹ kábílà ni ọlọ́run ọba gbà ó fi ọmọ ẹ̀yà rẹ kọ̀ọ̀kẹ́ ẹ̀ ń tẹ́tọ́ jáde tó ọlọ́ọ̀fẹ́ ọlọ́run ọba gbà rẹ kọ̀ọ̀kẹ́. ṣùgbọ́n tó bá ta tẹ̀lé kejì yẹ ẹ pé kí n tọ́ fẹ́ ṣe ọlọ́run ọ̀yọ́ ní náà ọ̀pọ̀ ọwọ́ wọn ó ṣe ti ọlọ́run yọ ní al-muwatta al-Imam Muwatta rẹ̀ nínú àgbàwà tó wá wọn ní arákùnrin tó ń jẹ́ káàbíyàn tó wò jákẹ́ ó kó nínú àwọn èlò ọkọ̀ tí ó ní ọlọ gbé síbi tí wọ́n máa ọ̀sán ẹni tí wọ́n fara kí wọ́n bá ti ẹ̀jẹ̀ jáde sáwọn òfin yìí ohun tí wọ́n máa ń ṣe ni pé ọlọ́mọ bá ti ó ti là máa yẹ kí kalẹ̀ orí ìgbà ni wọ́n lọ gbé sí ẹgbẹ́ yẹn ní kí ó fi tọrẹ yọ lọ gbé sórí ìgbà lọ́wọ́ àti mẹ́rin lọ́wọ́ ohun tí ó ṣẹlẹ̀ ọlọ́mọ bá bá nínú wá látòkù tí náà wá gbé ní òyò ní wọ́n mọ̀ pé ọlọ́mọ bá ti gbà lọ́wọ́ ṣùgbọ́n tọ́wá gbé kalẹ̀ ó retí retí retí retí tí òbí nǹkan kan tọ́wá gbé yóò lọ gbé ìpínlẹ̀ padà ọlọ́run bá kọ́ mi lọ́wọ́ yìí ẹni tó bá sí ibẹ̀ ló ti mọ̀ bóyá ọlọ́run bá gbà ẹ̀kọ́ gbà lọ́wọ́ ilé eléyìí wọ́n tẹ̀síwájú nínú àwọn ìsòrí àkọ́kọ́ lẹ́yìn ìpínlẹ̀ àgbẹ̀ kọ́dà tó yẹ kí ó ní ìsòrí àgbẹ̀ musa ayé ìsìlá o gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe gbà ní ṣẹ̀yà ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní káàkiri láàrin ọgbà yìí níṣẹ́ ni wọ́n kò gbogbo ẹ̀ lọ sí ojú kan náà wọ́n wà wọ́n wà fún ẹ̀yìn lọ́lọ́run bá bá náwá tí náwá jẹ́ àti ọlọ́run bá gbà lọ́wọ́ ní wọ́n ní ṣùgbọ́n tí mo bá rí nǹkan kan tó wá jẹ́ mo mọ̀ pé ẹnìkan nínú àná ó ti pàtó bá ẹnìkan torí náà wọ́n san ti ara wọn dáadáa tí wọ́n fi dájú pé ilé ìwọ jẹ́ tó ti pé wọ́n sì ṣàbàdà. ìgbà tí wọ́n lọ pé sí kábílà ló ti ẹ̀sìn ní àwọn ìròyìn kan tó ní ni ábílà ó mú nínú àwọn ẹran ọ̀sìn tó ní òun náà mú ẹ̀tọ́ rẹ̀ wà dáadáa tó tóbi tó kù ní òun náà gbé sí àyè tí wọ́n gbé sí wọ́n ní ni ọlọ́run ọba ń rìn wá ìgbà tó ti kábílà ní hábílà ọ̀pẹ̀ lọ sí sọ́mà ṣùgbọ́n kábílà ti ẹ̀ ń bẹ̀ ọlọ́run ọba oníkíní ó gbé lọ sọ́mà nígbà tí wọ́n ti mọ̀ pé àṣé kí n tí kábílà ń gbèrò àti ṣe ọ̀dọ́ ọlọ́run ọba nínú nínú ọlọ́run ọba ọ̀gbà tọ́lẹ̀ rẹ̀ ti hábílà tí ọlọ́run ọba gbà nínú rẹ̀ ní ànábẹ́ ádọ́rọ̀ alẹ́ ìsọ̀lá àti ọ̀sán náà padà sílé ó sì ṣe gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ń kí ìmọ̀ sí eléyìí ọwọ́ ajẹ́ nǹkan tí ó ní kábílà nínú níbi pé ó kórìíra ọmọ ìyá rẹ̀ ó wò pé bọ́ọ̀lù ọlọ́mọ bó ṣe fi tòun sílẹ̀ tí òun ti dágbọ́ta bọ́ọ̀lù àwọn ọ̀sẹ̀ máa lọ káwọn ọmọ ìyàwó jọ tí wọ́n máa náwó sọ́hun bí ẹni tí ọlọ́mọ bá pa ti ẹ̀yìn tọ́lọ́mọ bá fún mi bọ́ọ̀lù wọn ọ̀sẹ̀ rẹ̀ ní káwọn ọjọ́ jáde tọ́lẹ̀ wà tí ọ̀wà máa bọ́ sábẹ́ ẹ̀lẹ́kẹ́ tí wọ́n ṣe léwọ̀ fún mi nínú àwọn ní ilé lọ́pàá tó fi ṣe púpọ̀ ọmọ ẹ̀yà rẹ̀ ti ń jẹ́ káàdìdà látàrí pé ibi tí ọlọ́mọ bá fẹ́ tọ́lọ́mọ bá pa láṣẹ ọkọ̀ ọkọ̀ ó ṣe ń tó mi. ilé jẹ́ ìtàn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀tọ̀ sí tí wọ́n sọ nípa ìṣẹ̀lẹ̀ ní. mo ti pé ẹ̀gbà wá mi wà فهنا وارد أبو عبد الله بن عباس رضي الله تعالى عنهما ذاك منه فإنتي عبد الله بن عباس ولا بكي يكون ضوء المسلم أصلا gẹ́gẹ́ bí ẹ̀sìn wọn ṣe wà pé máa máa tọrẹ máa máa ṣe sàárà ṣùgbọ́n sàárà tí wọ́n ń ṣe máa máa pè àyè kan tí náà ti wá jẹ́ ẹni tí náà bá jẹ́ tiẹ̀ ọlọ́run ọba jà ṣùgbọ́n ẹni tí wọ́n bá jẹ́ ti ọlọ́pàá bá ọ̀gá lọ́wọ́ rẹ̀ ní àwọn ọmọ ẹ̀yà méjì tí wọ́n jẹ́ hábílà àti kábílà àwọn méjèèjì gbèrò àti parẹ́ wọ́n gbé sí ààyè tí wọ́n máa gbé sí ṣùgbọ́n ọlọ́pàá bá gba ti hábílà lọ́wọ́ rẹ̀ ó sì rán náwó rẹ̀ náà jẹ́ ọlọ́pàá bá kọ́ ti kábílà lé lọ́wọ́ ilé ọlọ́pàá ti kábílà bẹ̀rẹ̀ sí ní bímọ ọmọ ẹ̀yà rẹ̀ lọ́wọ́ náà lọ́wọ́ bá ṣe lè gbà tiẹ̀ ó sì kọ̀ tèmi lọ ní mi lọ́wọ́ wàhálà ìtàlá ààrẹ ní inú ìtẹ̀lé ní gẹ́gẹ́ bí ìgbà tí aṣíwájú wa kò darí magbas ó fi hàn wá pé kò sí ọ̀rọ̀ lọ́yà pípẹ́ àti àìpẹ́ nígbà ṣùgbọ́n ìjọsìn yìí wọ́n fẹ́ ṣe ní tìtọ̀rẹ́ tọ́lọ́mọ bá gbà kí tí ọ̀gbà tó nígbà tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ẹni tọ́lọ́mọ bọ̀ gbà tiẹ̀ lọ́wọ́ rẹ̀ ọwọ́ á gbé ju ní tí ọlọ́run ọba gba ẹsẹ̀ lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ló sì pa nígbà tí wọ́n fẹ́ pa gẹ́gẹ́ bí wọ́n ṣe takú wọn sọ fún pílà ákùnrin lẹ́nu máa kọ́ ni ìyáná ìtọ́kọ̀ fẹ́rẹ̀ bá òun nípa mọ́lọ́kùn ọlọ́run ọba máa gbà lọ́wọ́ àwọn olùpayà rẹ̀ ìwọ́n náà jẹ́ nínú tí wọ́n payà ọlọ́run ọlọ́run ọba lè gba ẹsẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n kí ni kọ́ ṣẹlẹ̀ فقضى يعرف فقل إن بسطت إلي يدك لتقتلني ẹ̀mítọ̀ ń wò yìí ọmọ ìyá la jẹ́ tó o bá gbówó rẹ̀ sókè tó o náwó rẹ̀ sí mi pé ọ́ pàdé bá ànàbì bá sókè lẹ́yìn ilé ìtẹ̀lẹ́ èmi ò ní gbà ẹ́ sórí mi èmi náà ní gbówó mi sókè kí n gbẹ́kú ìgbàgbọ́ ká máa nípa ara wa ìdí àpá àpò bá àwọn ọ̀rẹ́ láyé òbí wọn òbí báyọ̀ náà máa lọ bá ní ilẹ̀ dá kí kí sọ fún kí ẹni tí ń báyọ̀ náà máa bá òní sí nínú ẹni tí ọmọ ẹ̀sìn báyìí ẹni tí ń báyọ̀ náà òní sí nínú ẹni tí ọmọ ẹ̀sìn lè ọba ànábì àdámà ni ọ ẹlẹ́sẹ̀ lọ ẹsẹ̀ tiẹ̀ ti ń bẹ lọ́rùn rẹ tẹ́lẹ̀ tó ọba parí ẹsẹ̀ tẹ̀mí náà tó wá kú ẹsẹ̀ ti ń bẹ lọ́rùn rẹ nípín ẹsẹ̀ pípa tó parí yóò kú ẹsẹ̀ ti ń bẹ lọ́rùn rẹ ó ní ìtumọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ fún agbẹ̀mí pé tó ọba parí ẹsẹ̀ pípa ni yóò tó kú ẹsẹ̀ ti ń bẹ lọ́rùn rẹ lójú pé àwọn apá kan nínú àwọn ènìyàn àwọn tú lọ́nà ní lẹ́yìn tí àlàyé ń lọ lórí rẹ̀ ọ̀nà táwọn tú sí ni pé tó o bá pa ní gbogbo ẹsẹ̀ ní lóòrùn yóò tó wá kú ẹsẹ̀ rẹ̀ èmi yóò di ẹni tí ò ní ẹsẹ̀ kankan lọ́nà yìí ìdíje fún bí ìwà tó fi kẹfẹ lọ tó lẹ ní ọsùn àìmọ tó bá ṣe bẹ́ẹ̀ ló fi ọjà kiri nù àwọn ọmọ yìí ọmọ ẹ̀yà rẹ̀ ń ṣe sí kíkú sọ́ra ń ṣiṣẹ́ ẹsẹ̀ rẹ̀ wípé ẹ̀ṣẹ̀ ńlá ni kúrò ìdèrúra rẹ̀ bẹ́ẹ̀ ni sọ́ra fún yà ni wípé ẹ tó bá ṣe lè ọlọ́mọbọ jẹ níyà pẹ̀lú ọ̀gá ní pẹ̀tẹ́tẹ́ ìpàdé irú ìyàgbá ìpàdé náà ní ẹ̀ṣẹ̀ tí ọlọ́mọ láti kó sí rẹ̀ ní àwọn alábòsùn ṣùgbọ́n ìsí títí hábílà sí fún ọmọ rẹ̀ ọ̀wọ́ létí kí ni tọ́sẹ̀lẹ̀ فطوعت له نفسه قتل أخيه وقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة قال يا ويلتى أعجزت أن أكون شهادة الله والله يسوء على وأصبح من النادمين كما بني بواتي وسيلانكا فطوعت له نفسه قتل أخيه فأتي أمير السيرة فقام ذلك فتقع فتن àwọn méjèèjì ọjà tí ẹ láyé pé òbí náà ni wọn ń dà nínú sẹ́ni tí ọ̀fẹ́ náà wọn náà lọ́sẹ̀ wọn sáàyè ìpínlẹ̀ láì lọ́wọ́ torí náà ẹ̀sùn sí lọ́sọ̀ọ́sọ̀ ọ̀pá kẹ́lẹ̀ ni ọkọ̀ ọmọ ìyá rẹ̀ gba àwọn ọlọ́pàá pa àwọn olùgbọ́nsẹ̀ àlàyé lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn tí kìí ṣe pé àǹfààní ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ títí nítorí gbogbo àlàyé yìí fún eléyìí ní pípọ̀ ọmọ ẹ̀dá àkọ́kọ́ lọ́sẹ̀lẹ̀ nílé ayé bóòlù ó ṣe àwọn ìgbà míì wọ́n ní àpẹsẹ̀ rẹ̀ pé ó kú lọ́rùn ó kú lọ́rùn títí títí tí òkúta ní máa ń tọ́jú àwọn ìgbà míì lára ó gbé kókó ní bẹ̀rẹ̀ sí ní gbàgbé ní ọgbà ní ọgbà ní títí tó kúrò nílẹ̀ ọgbà ìrìn àwọn ìgbà ní èésù lọ́yọ̀ sí nígbà tẹ́sùn lọ sí lọ́wọ́ gbé nǹkan ní ẹranko Quindi studiare la prima cosa significa unire due ragazzi, sì, che kita comunicare, juga ada juga volta non più operare, quella significa mamma, sì, comunicare sulla narra, anche posso mangiare la nostra anche nel passaggio. Lui di può itu per il gusto. E non ci va la mamma mai. Per la gente che karena kenal mutuara banyak pemberian bahwa video si siang pemberian kemudian sisi memiliki pasal lain ada pemberian yang apa apa pemberian